já gbómìtì ni wọ́n lọ síta àbí ká sọ́ọ̀pù rẹ̀ láàárọ̀ alẹ́ sọ́ọ̀pù rẹ̀ ká gbómìtì ni wọ́n lọ ta wọ́n lọ́ba kọ́kọ́ sára sọ́dẹ́kùn dábàá fún wa. lórí ọ̀rọ̀ tó ṣe àlùpàá fún òkú àbíká dáhùn kan tó bá kú. bí àwọn ṣe máa dáná kòkò tí wọ́n sì pa ẹran ọ̀gbìn. nínú tí gbogbo wá ti mọ̀ náà ni pé eléyìí ọ̀dà ó sì tako ìlànà èyí tí òbíṣẹ́ ọlọ́run bá fi wáyé mi lérí. a kì í para fún òkú a kì í sí gbé agbada kaná lẹ́yìn ìgbà tí òkú bá kú. ka wá dáná ìpéyìn ni wọ́n jẹun káwọn láàfin ṣe sàárà àkókò wa kí ọ̀rọ̀ wá dàbí ẹni tó ṣe pé à ń sòkú gẹ́gẹ́ bí ẹni tí ń ṣèyàwó kódà ìnáwó tá àrí náà bí ìyàwó nígbà míì sétù mọ eléyìí ni pé inú wa dùn sí pẹ́ni tó kú inú wa dùn sí kó kú ni àbí ìtumọ̀ rẹ̀ ni pé ààfin ìbànú jẹ́ ìkíní kejì rẹ̀ kò sí ìtọ́ta nínú ẹ̀ àti pé inú yín dùn sí ni àti pé ìbànú jẹ́ ni kò túmọ̀ sí bàbá jẹ́ ni kátó wá ní ẹ̀pà ẹran ẹ̀pà màálù ẹ̀pà màálù torí pé ẹbí máa ẹ̀pà màálù nítorí pé ṣèyàwó yẹ́ ṣèyàwó yọ ní ẹ̀rọ ẹran lọ́jà rẹ̀. kí ló wá nínú ẹ̀pà màálù nítorí pé kò kú eléyìí náà ta pọ̀lẹ́sì. kí ló yá sọ báyìí a ní kò sínú lànà tá a nábì ní a ṣe ṣùgbọ́n àwọn ọ̀sán kò lè sínú tá a nábì bí ṣe sí. wọ́n ní wọ́n mú ẹ̀rí wá pé ànábì máa ń pa ẹran ṣùgbọ́n àwọn ọ̀sán fún àwọn fámìlì kọ̀díjà ànẹ́bí máa ń pẹran fáwọn fámìlì ìyàwó rẹ̀ kọ́kọ́ tí ó ṣe gẹ́nu àti àwọn ọ̀rẹ́ ẹ̀ yóò pẹran fún wọn. náà bẹ́ẹ̀ ni ànẹ́bí máa ń pẹran fún wọn ìmọ̀ ẹ̀bùn wọn ìmọ̀ ẹ̀bí ṣe gíìtì fún wọn. gbogbo aná àti màgbélé ànẹ́bí òbí bẹ́ẹ̀ lówó lọ́wọ́ wọ́n lè máa níbo ló ti lówó tó fi ra ẹran sọmọ kan máa ń fún ní ẹ̀gbọ́n dáadáa wọ́n sì máa kó àwọn ẹran wá ní ẹran sàká bẹ́ẹ̀ ni àbíbẹ̀ kọ́ wọ́n sì máa ń kó ọrọ̀ igun lóríṣiríṣi nǹkan ó sì kọ́ máa rí láti bí ilé ẹni ẹni á béèrè pé àwọn tó bá fi lé iṣẹ́ yìí ṣé ìjọkẹ̀ àkọ́ni pé ṣé ìjọkẹ̀ ẹ̀jọ àbí ìjọkẹ̀ ẹ̀ta àbí forty one days ní ẹ̀yà wa ọ̀dígà lọ tó kò láyé lànàbí ṣe bẹ́ẹ̀. ìbéèrè ṣé ìjọkẹ̀ ẹ̀ta ṣé ìjọkẹ̀ ẹ̀jọ sí forty one days àbí gbà tó kú ọdún kan àbí gbà tó kú ọdún méjì àbí gbà tó kú ọdún mẹ́ta àbí mẹ́rin àbí bẹ́ẹ̀ lọ sí làánú mi ṣe bẹ́ẹ̀. èsì ni pé láà kò rí bẹ́ẹ̀. àmọ́ bí ò ṣe bá wọn ó túmọ̀ sí pé ọ yàtọ̀ sí ti yín níbẹ̀ ẹ̀yin máa ń ṣe níjọ́ kẹta àbíjọ́ kẹjọ ẹ̀ẹ́dẹ́ láwàṣẹ forty one days bẹ́ẹ̀ mọ́sá àti àkàrà púpọ̀ pọ́ọ̀pù lẹ́ máa ń lò. Òròpó yé. Ẹlẹ́ẹ̀kejì á tún pé sísà àwọn òkú lànàbí pé ní àbópè ní ẹ̀bùn fáwọn ilé kọ̀díjà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ a rí pé ànábí òpè ní sàárò òkú kí lànà bí pé gift ibi ti dára sí wọn wọ́n sì ní ta nílẹ̀ lànà náà ni. ẹ̀yin ti ń gílẹ̀ ìpè tí ń. pé bàtà nẹ́bí ń ṣe èyí sọlá àlọ́sọ̀lá ṣé gbogbo èèyàn nẹ́bí ń ṣe fún ni àbọ̀ dá mọ́lé àwọn kan ó ti yé èsì ni pé àwọn kan pàtó tí wọ́n já wọn tí wọ́n sún mọ́ kọ̀ọ̀dí ìjà nẹ́bí ṣe kéde nẹ́bí ṣe fún ànábì ń ṣe fún ẹyin bóòlù ẹsẹ̀ ṣe ti gbogbo àwọn èèyàn làwọn ti ní ṣe kíni lẹ́ ń ṣe fún kódà ẹfẹ́ máa ṣe ẹfẹ́ lè máa ṣe fún àwọn tó jẹ́ èèyàn ẹni tó kú gan pé bá ara àyàn láwọn èèyàn ẹni tó kú gan fẹ́ dáwọ́ nù owó tẹ̀lé rẹ̀. a tún wá bẹ̀rẹ̀ pé tí àwọn èèyàn wá ń kí ànábì sílé nípa pé ẹ pẹ̀lẹ́ o ìyàwó yín tó lọ àsìkò yín lànàbì wọn ṣe kẹ́ni ni wọ́n ń fún wa ní ẹran ó ti yé àsìkò yín lànàbì wọn ṣe kẹ́ni ni wọ́n ń fún wọn lẹ́ran á rí pé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn sì ní níjọ́ tó bá wá kí yín pé òkú yín kú tẹ́ kásẹ̀ rẹ̀ lẹ́yìn èyí ó sì kéde ní a máa pé ẹran. àwọn tá a sọ́kalẹ̀ yìí àti nǹkan míì tí àwọn àpá tó ti mẹ́nu bà ó jẹ́ ká mọ̀ pé kò jọra wọn gbòrògbò yìí ìyàrí tó lágbára jù ní pé ìyà tó bẹ láàrin ẹ̀bù àti sàrà gbogbo clear ìyàtọ̀ bẹ láàrin ẹ̀bùn àti sàárà àti pé kìí ṣe ọjọ́ kẹjọ lànàbí ṣe anytime tí nǹkan yẹn bá tó bá ní kápá rẹ̀ òun ní máa fi ṣe dára sí wọn. ànábì ṣe máa jẹ́ oyé wa kó wọn lè gbàgbé ọ̀dúnjà. kọ́lá àdúgbò tí aisha fẹ́ gun ọ̀dúnjà ní gbogbo. ṣèwé kọ́ aisha ọ̀bá níbi ilé ọ̀dúnjà tẹ̀pá iṣẹ́ ọ̀bá mẹ́. àìsà wa fẹ́ ó ti wá rí pé ó ní àbúrò kọ̀dídà kan ní máa ń wá ànábì wa pé tó bá ti wá wà ànábì wa báyìí ànábì wa kún un lé lójú méjèèjì yóò wá tó bí ọ̀ràn pé àníṣe àpọ́nlé tá a ṣe fún ọ yìí àpọ́nlé ipò ẹ̀gbọ́n rẹ̀ lọ́dọ̀ wa ni ìmọ̀ hàn nínú iṣẹ́ àmẹ́bí àti wọ́ọ̀rọ̀ àmẹ́bí bẹ́ẹ̀. sẹ́ẹ̀sì mọ̀kọ́bìnrin wọ́n máa jọ owó owó jíjẹ kọ́ wọn lórí ọkàn máa pọ̀ jura wọn lọ táwọn ìyàwó àmẹ́bí yóò pọ̀ wọ́n yẹ kẹ́kẹ́ dárúkọ pẹ́ẹ́nì kan jọ àwọn lọ lẹ́gbẹ̀ẹ́ àwọn lọ́dọ̀ ọkọ̀ àwọn àwọn náà ní kí wọ́n jẹ́ first class first lady so bí ṣe máa ń wò wọ́n nù. káwọn lẹ́nìkan bẹ tí ń bá wọn ṣí ara pé ẹnìkan ráìbà ni àfẹ́. bí ipò aisha ti tó lọ́dọ̀ òbíṣẹ́ ọlọ́run tí òbíṣẹ́ ọlọ́run máa jẹ́ ọ̀hàn nínú ọ̀rọ̀ pé àníṣe ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn obìnrin lásìkò tí aisha mẹ́nu lé mi aisha tòun ti bẹ́ẹ̀ aisha ọ̀fẹ́ kí ànábì ò tó máa sọ pẹ́lẹ̀ kan bẹ tó tó ṣe kẹ́lẹ̀ tó tó dáa jù lọ́wọ́. ọ̀rọ̀ wa fẹ́ tako ọ̀díjà wo ni fẹ́ máa sọ̀rọ̀ níjà àwọn ẹni kíni ọba àwọn ẹni tí máa ń ṣe ta ẹnu sí àwọn ẹ̀ ànábì wájú yìí ti dákẹ́ ẹnu ẹ̀ ọmọ ẹni tó wí ìwé tó o bá tó o bá gbé sàárà rẹ má gbé sàárà rẹ kọjá ọ̀dọ̀ rẹ o ó di ẹ má jẹ kọ́ ọ̀rọ̀ rẹ ó di kẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ àwọn yorùbá ní dẹ́ẹ̀dẹ́ rẹ dẹ́ẹ̀dẹ́ ìgbérago rẹ báwo bá ń gbé ẹnu kan tó gbé sí má gbé lọ́dọ̀ òníjà o. obìnrin tó ń wò yẹn obìnrin kan tó ṣe pé ó fún mi lọ́wọ́ pẹ̀lú owó rẹ̀ pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́n bá fún un lásìkò tí ò sẹ́nìkan lásìkò tí ò sí kíni tí ò sẹ́nìkan a obìnrin má lè gbàgbé nù àwọn tí wọ́n dóòtì ìsìláàmù gan-an nígbà tí ò sẹ́nìkan àwọn tí wọ́n dúró nù kìí sẹ́ni hmm, ipò rẹ̀ yàtọ̀ ipò rẹ̀ ṣe kíni ipò rẹ̀ yàtọ̀ tó bá gbọ́ pé tá a bá gbọ́rọ̀ débi ìlú a máa ń ṣe kíni a wọ aisha níjọba bá sọrọ àwọn ìyàwó mi tó ti pa débi ọ̀dí gáàsì na sọ̀dá rẹ̀ ọmọ ẹni lébẹ̀ wò. nífẹ̀ẹ́ ọ̀dí ìyá yìí sì máa ń retí máa ń rántí orí tó ṣe fún kò jẹ́ ọgbà gbé ẹ̀ kò jẹ́ ọgbà gbé ẹ̀ ọgbà àbúrò rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ yóò fún alẹ́ lórí méjèèjì pé àá àwọn èèyàn èèyàn ní torí pé èèyàn ní kọ̀déjà irú obìnrin tí ẹ sọ̀rọ̀ láàrin àwọn ìyàwó àníyàn sọlá ọ̀sán tí wọn náà lè irú obìnrin tí ó sì wà ó jọ ọpọlọ lójú orí kì í ṣe kó ti máa ìjà ànábìjọ yẹn o ànábì ò tí ì dáhùn ní ìjọ yẹn o káwa rẹ pé àtẹ̀lé kó ti rí kó lórí kó lórí ni ó rí kó ànábì nítorí ẹ̀ lójó bá a ànábì ò segin ni kì í dáhùn ní ìjọ yẹn o ó jọ ànábì lọ lọ́jọ́ eré ọ̀gbà lọ́wọ́ ẹ̀ rárá bí ọdún bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ìtọ́nú mẹ́ẹ̀ẹ́dógún o ó ti yé èyí tó rìn rẹ̀ ìtọ́nú bí ọdún bíi mẹ́ta ọ̀gbà lọ́wọ́ ẹ̀ rárá ó jù lọ lọ́jọ́ yìí ó tún wá máa ti ń jẹ̀bi sí ayé síwájú ànáyé sọ̀rọ̀ káàdì tó ti lọ́kọ rí àtẹnudíọ̀ níyàwó rí experience wọn lè gbìn orí àpò ìyẹ̀bá àjọmọ̀ ẹ̀ kéré báyìí tó bá ti lọ́kọ rí àwọn níyàwó rí ó ṣe pé ẹ̀wọ́ tó lè gbìn torí pé experience ti ẹ̀ kéré ẹ̀sìn náà ní ilé ìwọ ọmọ orúkọ tóbìnrin jẹ́ obìnrin ló kọ tiẹ̀ ẹni tí ọmọ orúkọ yẹn ló ti tó ti lóbìnrin lé ìwọ ọmọ ìròyìn obìnrin àwọn tó ti níyàwó yẹn ní ẹsẹ̀ kí àwọn ni wọ́n mọ ọ̀rọ̀ obìnrin obìnrin bá sọ̀rọ̀ ọmọ tí ń wí ìwọ ọ̀ma tí ń wí ọkàn ń gbọ́ wọn ta yìí olùkóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ti wà ní ọkọ̀ kìí sẹgbẹ́ obìnrin tí èsì ń lè tọ ọba àkiri lọ́gbìn omi. tòun ti bẹ́ẹ̀ ọ̀fẹ́ ànábì kìí tó wá ṣèyí òun nìkan ní téèyàn máa ní lọ́wọ́. téèyàn fi máa ju ẹgbẹ́ lọ láwùjọ tí gbogbo ayé wá kí ó tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí nìkan owó dúkìá wọn kí bó ṣe wà yẹn bó ṣe yẹn tó bá wọn náà máa ó sì máa ń lọ bá ẹnìkan àwọn gbogbo yẹn lọ fẹ́ pè ní bọ̀dá gbogbo yẹn ni wọ́n jù lọ. ní ọba rẹ nìkan tó lówó lọ́wọ́ tó ti gbé ẹgbẹ́ àbúrò rẹ kẹta ni ó ní bàbá tọ́mọ ti sàá ẹ̀lẹ́sà tọ́mọ sẹ́gun orúkọ ti rí kí n lọ́wọ́ ẹ̀ ó ti bẹ̀rẹ̀ tán onímọ̀ kó ti bẹ̀rẹ̀ nígbà tó lówó lọ́wọ́ ìyá wa kọ̀ níjà ti ń jówó lọ́wọ́ kí ẹ máa fi tẹ̀sí ẹ̀ níbi tí wàá jẹ́ the the furniture ṣe àyẹ̀ká ní èyí tó fọ́nìjì ànábì tó wá ṣiṣẹ́ lábẹ́ ànábì ṣe kẹ́ni kò ṣiṣẹ́ lábẹ́ yẹn torí pé yẹn kan lágbá káwá ní pé ọmọ ọ̀dọ̀ yẹn lèyàn ṣe ń pẹ́ ní sẹ́yìn obìnrin sí lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè mo mọ̀ ẹ́ lè ṣe. kọ́lá kí wọ́n ní à ẹni yẹn mà ní apá mà ní ọmọ ha kùránì ẹni òun àti kùránì rẹ̀ tó ẹ̀. wọ́n àti kọ̀kẹ́ ní ìgbà yẹn wọ́n kọ̀ ẹjọ́ lọ́wọ́ lọ́wọ́. àwọn obìnrin ṣé wọ́n lè ṣe é wá wò ó dáná lọ́wọ́ gbogbo sí wá yìí. ó tún wá lówó rẹ̀ ó tún kó fáwọn mẹ́bí sọlá àlọ́sọ ó tún kó fáwọn mẹ́bí ìwọ ni wọn kọ̀ǹtró rẹ̀ ànábì ò tí ì jẹ́ kankan jọ́nà lọ́wọ́ tábà ló ti jẹ́ nǹkan ni o sọ̀rọ̀ pé wọ́n lónìí ní tó mú ọ tó fi fẹ́ àwọn nǹkan tí wọn ò lówó lọ́wọ́ orí kí wọ́n bẹ nípò ni kò lówó lọ́rọ̀ tàbí orí pé nǹkan yìí bẹ lọ́dọ̀ rẹ̀ ló fi lọ́dọ̀ rẹ̀ kò ó ṣe kọ́rí ànábì lẹ́ni tí nǹkan ọkàn rí pé eléyìí ní ọmọlúàbí nìkan ọmọlúàbí lórí lára ànábì ó sì kó dúkìá rẹ̀ náà níbi ọmọ ìjọba ó sì ti bímọ dáadáa. wà á nílẹ̀ sí kankan. Dábàá sọ fún àwọn obìnrin tòní pé tẹ́ ẹ bá lówó lábẹ́ ọkọ yín gbogbo tí ń kọ̀ntró náà ẹ máa wò ó kò tó five thousand o tọ́wọ́tọ́wọ́ sọ fún un pé wọ́n ní ìtẹ́ bá fẹ́ náà ẹ máa gbà yọ̀dá lọ́dọ̀ ọkọ yín kí ẹ tó ṣe ni yóò ní kíni kí n gbà yọ̀dá èmi èmi bọ́lá kíkọ́ kí mi ò gbà yọ̀dá dáàbì ló ló kó lọ́wọ́ five thousand náà ní lọ́wọ́ kó lè gbà yọ̀dá lọ́dọ̀ ọkọ yín yóò di sọ́nà yẹn ni sọ́nà bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ máa wò ó owó tó ní lọ́wọ́ yẹn náà tóbi di five thousand ọ̀pọ̀lọpọ̀ three thousand bẹ́ẹ̀ o ibi ṣe business ó wá di five thousand ló ń ṣọ́ọ̀bù fún un yóò wá ní kí ló bá yọ láyéláyé ọjọ́ láyéláyé tó bá ní àdìsí ń bẹ fún ìdáhùn sọ̀rọ̀ yẹn ni bá jẹ́ fún ọ̀rọ̀ yẹn ni ẹ sọ kí sá sọ̀rọ̀ yẹn èyí tó bá jọ̀rọ̀ yẹn ìwọ fẹ́ ṣe ìwọ fẹ́ ṣe súnà ó sì gbàgbé jọ́kì ní àná ó ti tí ààrẹ tọkọkọ rẹ wá sílé tọkọ rẹ òkú mọ́tò tó ṣe yẹn ni tọ yaali tọ bàtọ tọ yaali gbogbo bá mi lọ bá yẹn dá sí ọ̀rọ̀ yẹn ni kó fún yàrá rẹ lọ́wọ́ mọ́tò ẹ̀ dáhùn sọ̀rọ̀ yẹn ni kó fi ààrẹ lọ́wọ́ tó ṣe kó wọn náà fẹ́ ṣe dára fún gbígbá aládá yìí. ẹ̀yin náà wo ti kọ́lẹ́jà sí owó tó ṣe torí ẹ ẹ wá ní káńtà bí ọ gbàgbé ẹ kò lè gbàgbé ẹ bí ẹ ṣerú ẹ fún wọn náà wọn náà wọn ṣe kíni wọn gbàgbé ẹ bí mi rúbìnrin tó ṣerú ẹ fún mi ní ṣe kíni mi ò ní gbàgbé ẹ ìmọ̀ ara ti rẹ̀ ni ọlọ́run jẹ́ arọ́bìnrin tó dáa bẹ́ẹ̀ ẹ̀ sàmí torí ẹ̀ òun lẹ́yìn. níwọ̀n bá sọ kíkà tó fi kún sáà lè fún jẹ sàrà àbò a lè fún jẹ sàrà pẹ̀lú mọ́jẹ̀mú mọ́jẹ̀mú àkọ́kọ́ òun ni pé oúnjẹ tá a fi ṣe sàrà kò gbọdọ̀ kọ́kọ́ jẹ́ pé ọjọ́ kẹta àbọ́jọ́ kẹjọ àbí forty one days àbí one year remembrance lè máa fi ṣe. so ẹ̀kejì ni pé kò gbọdọ̀ ní ìran oúnjẹ kan pàtó sẹ́wọ̀n ká ti ní kò gbọdọ̀ lọ́jọ́ kò sì gbọdọ̀ ní ìran oúnjẹ kan pàtó. bákan náà táàbà tó wá ṣe é ní á ṣe é fáwọn tó wúlò fún àwọn tí wọ́n ní bùkátà tó ń jẹ yẹn láti gẹ́nu láti fún torí pé sàárà ni ẹni tó bá ní bùkátà sí yẹn wọ́n ní gẹ́nu sàárà ọwọ́ á sàárà ọwọ́ á gbé ọ̀rọ̀ gbé pírẹ́sidẹ́ǹtì wa buhari sàárà ààrẹ buhari wọn lé kéde olóṣèlú ìṣẹ́kọ́ ọṣẹ́kọ́ kóbi túlù ṣe o ọkàn sáà ṣe gbogbo olóògbé ọkàn láìpẹ́ ni ọmọ tó ń ṣe lọ́sí ẹni tó bá ní nǹkan oṣù sàárà ìtẹ̀yìn ọba ní ló ṣe sàárà àfẹnẹ̀ yẹn lẹ́yìn kan olùkọ́ yìí nítorí olùṣèlú buhari ní sinmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní májèmú tó de sàrà olùdókòlẹ̀ sí wa tó torí ẹ̀ pé mo ò lẹ́rìí o ọ̀rọ̀ wọn dàbí ẹni tó fẹ́ jẹ ogun gbógun ni kí ni ọmọ ṣe àkìtàdé ọmọ àpá nígbà tẹ ẹ bí lọ wọn pé táà lè rí ìdúsẹ fún lẹyìn rẹ síbáwọn ìyàwó mi náà sì wà àmì èèyàn ló gbé lójú ọlẹ́ àtẹ́bí sáàbì sí lọ́nà mi wọ́n àwọn òní tó bá jásí pé ní táàmà ṣe lọ ni ànábì gbọ́dọ̀ sí àwọn sábà gbọ́dọ̀ sí kéde gbọ́dọ̀ sí ó túmọ̀ sí pé mo ò lẹ́rìí ọlọ́run ọmọ sì wá ló nífẹ̀ẹ́ ló lẹ́lẹ́ kejì kílẹ̀ kó kejì wọ́n ní àwọn amadíà amadíà kọ́ ni àwọn tẹ̀ yẹn àwọn ṣíà àwọn tí wọ́n máa ṣe pé báwọn sọ̀rọ̀ bá àbáwọn yẹn wà lórí. gbogbo àwọn ṣí àkọlé bèbèrè lórí wọn gbọ́ nígbẹ́ bèbèrè mẹ́nu wọn ni kíni ogun wọn ni bèbèrè. torí ẹ̀ ó máa ṣòro ká tó máa bá wọn lò ní ìbálò tá à ń bá bèbèrè lò ẹ̀gbọ́n tá a bá tó mọ̀ pé lára àwọn tí wọ́n di bèbèrè nínú wọn nìyẹn a kàn mọ̀ pé gbogbo ṣíà pátápátá àwọn náà ń bẹ lérí ààbò náà ṣe kẹ́ni. aburú tí wọ́n ju tó ní bídíà lásán lọ àwọn ní bídíà àdúgbò yìí aburú tí wọ́n ju kẹ́ni lọ tó bídíà yìí torí pé bídíà tí wọ́n lágbára ju tàwọn ènìyàn lọ so àwọn kan tó ti wá di gègèrè nínú ó jẹ́ gbogbo oníṣubí pọ̀ ní gègèrè gbogbo oníkẹ́ni àwọn ń bẹ ní oníṣúbí tọ́jọ́ kékeré lójú méjèèjì so àmọ́ amadíà gbogbo amadíà ní kékeré lódìdí gbogbo amadíà ní kékeré lódìdí àmọ́ ó ṣeé ṣe kára àwọn kọ̀ọ̀kan ní wọn tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n dẹ̀ mọ̀ gbàgbọ́ wọn táwọn kan ó gbé amadíà ẹlẹ́sìn ni wọ́n káwọn ọmọ jẹ kékeré lóbi jẹ́ sí pé ní a sọ lódìdí pé gbogbo àwọn dé àjẹkẹ̀rí ni wọ́n tábà fẹ́ bá ìdìbò àwọn lò á wà bá a lò lérí pé kí ló gbọ́yé lérí àwọn dé àfihàn sí i tóun náà bá níbi lérí gbogbo tán níbi ìdíkùlé lérí tọrọ yẹn sì yé lójú méjèèjì òun náà kiri kékeré ni ẹnu wa lè gbà á níbi seventy percent ká nínú ẹni tá a lè sọ fọ́mọ tí wọ́n ń ṣe nínú àdàdíyà ká sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì a lè sọ pé seventy percent pé ṣáìdì mọ̀tì gèbèrè ni a lè sọ ọ́ ní seventy percent torí pé tó súnmọ́ ni kó yé ní wọ́n ṣe yé e nínú àwọn tí sì ń pèpè lọ sí ní nàìjíríà yìí òun ṣe kí ni ó jẹ nàìjíríà wà so èyí tó súnmọ́ ní pọ̀rọ̀ rẹ̀ clear lójú méjèèjì ọ̀rọ̀ ti ẹni kẹ́ni tó clear àti individual wà ní àlèmọ́ òwò báwọn ṣùgbọ́n lọ́dídì gbogbo ni wọ́n kọ́ ọ̀sán pẹ̀lú ẹlòmí ò sì wá máa dídá àbúkùrọ̀ gèfèrí yákàmú kan nú ẹ̀ ìdí dábíjá gèfèrí ni pé wọ́n gbà pé ànábì mi ń bẹ lẹ́yìn ànábì wa muhammad ànábì yẹn náà wá ní olórí wọn tí kọ́lẹ́rà apanijọ́ sí olórí wọn tí kẹ́ni kọ́lẹ́rà apanijọ́ sí kì í ṣe pa fi yọ pẹ̀lú pé àrùn kọ́nẹ́rà pa èèpè ló mu kí wọ́n bẹ́. àwọn àtàwọn nǹkan ni wọ́n jọ sépè lérí aburú tí ń gbé kiri wọ́n sì mú bàhálà wọ́n gbéra wọn sépè lérí pé àníṣe ìbàjẹ́ lọ dálẹ̀ tó kọ́lọ́ wa fi dára torí pé ẹni mìíràn lè jẹ́ èèyàn gidi ó yá àlùsùn náà oríṣiríṣi nǹkan ló lè gbẹ̀yìn kálukú kìí ṣe kóyẹn láti yọ ọ́ àmọ́ a rí pé ìpè aburú tó gbé lẹ́wọ́ òun ló ṣe kẹ́ni òun lọ jà mo rò pé òun lọ jà torí ẹ ó ní òun là nẹ́bì ó là nẹ́bì lò láàrin ìdẹ̀sọ́ fún wa pé àwọn àkọ́wọ́ wọ́n pèrè àwọn aláǹdẹ́bí gbogbo wọn pátápátá òkúrọ́ ni wọn. Òun àǹdẹ́bí ni ẹni tó parí gbogbo jẹ́ àǹdẹ́bí. Kùránì nílẹ̀ sọ fún wa pé Anábíwá Muhammad òun ni ẹni tó jẹ́ gbẹ̀yìn gbogbo àwọn àǹdẹ́bí ọ̀dọ́. Ẹni tó wá ti wá tẹ̀lé Gulam Miza Gulam Ahmed. Ẹni tó wá ti tẹ̀lé ajẹ́ kó bàbá ànábì ni tí ọba tí ọba sì mọ̀ tó bá padà mọ̀ tó sì ń tẹ̀lé tó a ṣàlàyé fún tó yé kí la máa pè é ìbèrè ni lára àwọn àkídà wọn sòtórí ẹ̀ nínú àwọn òkúrọ̀ ayé tó lágbára lórí àwọn ọmọdé àjẹ ọ̀pọ̀ àlọ́pàá ànábì ọlọ́run lò irọ́ rẹ̀ wá pọ̀ wọ́n parọ́ pé ní sálò ànábì yìí sáré ń bọ̀ ó tó parọ́ pé máa dílò wọ́n nìkan tán odidi àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ní ńlá oníwọ̀n nìkan ni sẹ́rí pé lọ́rẹ̀ lágbà ànábì yìí sá olóhùn ni ànábì yìí ti ń bọ̀ màdí tá ànábì ní yóò dé nígbẹ̀yìn ayé torúkọ rẹ̀ ọmọ jẹ́ muhammad ọmọ ahmed olókèlè olóhùn náà ó tún lóhùn náà tún ni ànábì tún lóhùn náà sẹ́ríkó ní rọ́ńlá yìí torí Amadi amadé ò rí nǹkan fi jòkó o amadé ò lẹ́gẹ̀dẹ̀ ò rí nǹkan fi jòkó o ọlọ́kọ̀ sọ̀rọ̀ ọlọ́kọ̀ sọ̀rọ̀ wèrè ilé tí wèrè kú náà ẹni tí èèyàn rẹ̀ kú tó sì gbà sí mùsùlùmí tẹ́lẹ̀ tí ọ̀wá náà pé ó padà kú sílé ẹ̀bọ títí wọ́n ń ṣàdúrà fún pàtó gbọ́kú rẹ̀ wọ́n ní sẹ́ni ìyẹn kó sí àbí ọ̀pọ̀ sí kó sí ní ìdíkọ́ dádúrà rẹ̀ padà nígbà tó kàn ti mọ̀ yẹn kó kó ẹnu rẹ̀ lọ́wọ́ kó lè gbé kó ká ẹnu rẹ̀ lọ́wọ́ kó wọ́n wò sí bá àwọn ọmọ. èyí tó sì ṣe fún tẹ́lẹ̀ ní ó lè bá èyí tó ṣe fún tẹ́lẹ̀ ní kéwì. ẹni tó jàǹbá yín tẹ̀ wọ́n ṣàdúrà wọ́n tẹ̀ mọ̀ fún lọ́jà àgbà yín ṣàdúrà yóò bá ọjà àgbà yín tán tó tún wá sí ẹni tó wò dá fún yá sí olùgbé e lọ olùgbé e lọ ọba tó wá sáré wá bá yá àyà ah, tí wọ́n ti gbé wọ́n ti gbé lọ kọ́lá bá yín lé àwọn ẹ̀yẹ ní ìbáwá ni kọ́lá mo tó ṣubú lábẹ́rẹ́ sí àwọn àyà mi sí mu àárọ̀ ah, òun sí náà sí o ẹ máa ràn yẹn tó bá yín tó ti dúkìá yóò wá wọ́n tó wá dé kí ṣubú tọ̀ wọ́n máa mi tó fi ń ṣe o ẹ máa aládùúgbò tí o kan yóò ní ẹrù yóò ní ilé ẹgbẹ́ olè o bẹ́ẹ̀ sì ni wọn náà lọ́dẹ gẹ́gẹ́ òun ló gbé ní lówó àdúrà yẹn wà bá bọ́ kò lè bá ìjà kejì ní ọ̀jẹ̀ kù pẹ́ẹ́nà lè gbèbè ní tẹ̀sí àdúrà kù tẹ́yìn ọ̀dẹ̀ àdúrà yẹn ò lè tòun ní àwọn yẹn ti jẹ́ wọ́n ní ọkùnrin tó níyàwó tó ṣe pé ìyàwó yìí àdánwò tiẹ̀ ni pé gbogbo àsìkò kọ́kọ́ lọ sàmì súnmọ́ ni kọ́kọ́ lọ sàmì rí i wípé kí lọ́kọ̀ yẹn fẹ́ sí i. àdáwò tọkọ náà ni o fi sáà sanwó ìyàwó nìkan àdáwò tó kéde tọkọ náà ni o bóyá kọ́kọ́ ọ̀yọ́ bẹ lọ́wọ́ ọba lójú méjèèjì kọ́lọ̀ kókó òun náà nírú agbára yẹn ó sì tọrọ pé ọlọ́run gbogbo ìwàjọ́ máa wò èmi náà gbogbo wàhálà ni ní gbogbo wàhálà ni. àwọn kan ní pé tọkọ yẹn ọba ní irú agbára yẹn nìyí. yọ máa fàjà yọ máa sọ kíni ẹ̀kejì ni pé yóò ọkọ ìnira nípa àjẹkọkọ ìnira ni ìṣẹ̀lẹ̀ kere eléyìí sọ pé too much of everything is wrong is bad gbogbo tó bá too much púpọ̀ ó ti di kíni ṣùgbọ́n bí yàn bá jẹun kọjá dédé rẹ̀. oúnjẹ yẹn mẹ́ta àwọn nìkan gbé sọ́dọ̀ n'oge ra àǹfààní oúnjẹ yẹn wọn ní rẹ oúnjẹ tó lè lóyè mẹ́ta arú rẹ mẹ́ta ìwọ nìkan lè gbé nìkan. ìwọ ọkọ ló dìde gbèjọ sí láàrin wákàtí mẹ́ta wà ní gbádùn àǹfààní yẹ kó ó fún ọ máa òsì bó àwọn èèyàn máa pè ọ ìdílé màá kí wọ́n pè ọ torí pé wọ́n lọ sí kẹ́ni wọ́n lọ di ajẹ́ jù gbogbo tó bá ti pọ̀ jù ní òkè ń ṣe kẹ́ni mọ́ òkè dà torí ẹ̀ kéèyàn orí ọkùnrin kéèyàn orí obìnrin oúnjẹ ni amúnjẹ yẹn gbọdọ̀ sí kéde. gbọdọ̀ pọ̀ kọjá lẹ́wù. tó bá ti kọjá lẹ́wù lọ́dọ̀ ẹni tó fẹ́ jẹ́ ẹni wàhálà ni ó dìbò ó túbọ̀ kí wàhálà ni ó dìbò kọ̀. but ẹni tó ṣe pé lọ́dọ̀ tiẹ̀ ní kè kọjá lẹ́wù tiẹ̀ gbọdọ̀ ṣe pé òun gbọdọ̀ ṣe kéde kó ṣe pé òun òun nìyí tí ọ̀pá rírú rẹ̀ jẹ àdáwò ló tó jẹ fóun náà kí ló jẹ fún. sọ̀rọ̀ gbádùn mi náà ń bẹ tó lè jẹ́lé tó lè ṣe kẹ́lé. búrẹ́dì slice tí wọ́n tà ní two hundred two twenty yẹn ẹlòmíì ọ̀jẹ̀yọ̀ kan rẹ̀ àtàbọ̀ àti ẹ̀wà ẹ̀wà gẹ̀yìn bíi two hundred naira àti minerals ọ̀rọ̀bọ̀ méjì ẹnu ní ọjà yóò tún máa wọlé pé ọdún tó sì níbẹ̀ bẹ́ẹ̀ ni o yóò ní kọ́nà mí òràn mí wọ́n wá wò pé à ah, ẹ̀sùn àfẹ̀rẹ̀gbẹ̀mọ́kùnrin òrìn yìí àkànná lọ́sọ̀ yẹn o àfi kọ́ ọmọ nínú rẹ̀ yàwó bàbá wọ́n jẹ gbèsè ní parí oṣù. ibẹ bẹẹ nínú obìnrin ibẹ bẹẹ nínú ọkùnrin lọdọ tiẹ ó dìgbà tó bá tó jẹ lóko mẹta ló ń ta sọ yẹn tó tó nílà kò lè ní lára. ó ké sẹ́yìn mẹ́fọ̀ parí kí ẹ̀ tún máa ló ti pọ̀ jù òun nìkan ń dẹ́yìn tó bá lòdì máa sọ ọ́ mọ́. ó rí yóò sí àmàlà yẹn léra báyìí ìṣubú mẹ́rin lérí ara wọn. ibi títí ń jẹ́ lọ́wọ́ ó ti tọ́jú méjì tàbí aṣọ nígbà àdìtẹ́wọ́sọ lẹ́nu ẹ̀wọ́sọ lẹ́nu.

tí wọn náà bá rí àwọn obìnrin báyìí àbírò ọkùnrin báyìí. lóòótọ́ èébú ni ẹ̀gbọ́ èébú ni àmọ́ kìí sáàrùn kí mo pè é èébú ni àmọ́ kìí ṣe àrùn tọ́lọ̀ bá ti ní. tọ́lọ̀ bá ti ní kó ríro ọkùnrin tó ti sáìsì oríire dé orí lọ́ máa pọ̀nù pọ̀nù ló máa forí wọ́n jọ lọ́ra wọn débi kan. lórí pé sòtórí ẹ̀ ni pé ọlọ́run má jẹ́ kí wọ́n tó nírú agbára yìí má jẹ́ òkúrò obìnrin bẹ́ẹ̀ o àdúrà ni o máa ṣe máa dùá kó tó níyàwó lára dùá ni o torí yóò fi tínà rẹ ó ní kí ló níyàwó fún ìwọ obìnrin náà máa tọrọ pé ọlọ́mọdé okòrò ọkùnrin bẹ́ẹ̀ o yóò fi rẹ ó ní lọ ayé wò wáyé ó ní lọ ayé wò wáyé ọ̀sìn ẹnìkan ni wọ́n ń sọ. ọkùnrin rẹ di òní so ọkùnrin yẹn n'iwu ala lọ́wọ́ bí ẹ̀ máa ń lójúmọ́ ni ìyàwó rẹ̀ ní òun tẹ̀ ní ó lè ní ìṣẹ̀ṣẹ̀ mẹ́ta òun máa máa bá wa mánéjì ẹ̀ òun ní máa wọn mánéjì àárọ̀ ọ̀sán alẹ́. so torí ẹ ọlọ́run níjà arínú ẹ̀wọ̀ tó lágbára bẹ́ẹ̀ o àwọn tí ó sì lágbára bẹ́ẹ̀ lọ pọ̀ mo rò pé àwọn tí ó lágbára bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ lọ pọ̀ lọ́nà ìjà dúró bẹ́ẹ̀ wọ́n pàrọ̀ àtúkà ẹ̀yìn mo tù torí ẹ̀ ní pé tẹ́niyàn bá ti lágbára tọ̀ tó sì bẹ lọ́rùn tọ́lọ́run ò sí ní tì mí ni fún ni pé ó ọ̀nà sáwọn èèyàn kí wọ́n wá ro obìnrin irú ọkùnrin bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ta yóò sunkún náà kò sí sunkún bí kò fi àjẹ ẹni ọkùnrin náà bá rí bẹ́ẹ̀ yóò máa dùn pé ọkùnrin pé ni ẹ fi àjẹ ẹni tó kí wọ́n bá wá wíwò rẹ̀ kò ní sí dààmú tí ọba dẹ̀ sọ́ra tí bá nù mánéjẹ lóbìnrin yẹn lè má ṣe sí náà kó lè má ṣe sí náà tó ọlọ́run níjà kábọ̀ àdáwò rẹ̀ wọ́n tó bá kó sílẹ̀ ìdíyà máa bẹ lọ́wọ́ lójú méjèèjì ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ọba tó wá rọ́pọ̀ dá sí i kàtẹ́ẹ̀dì máa wá jà wọ́n mọ̀ ẹ̀jà ní mọ́tà torí ẹ̀jà kò sì lè ṣe é sọ kò ní tó ṣe kíni kò ṣe é sọ àwọn kan ẹnìkan sọ fún mi gbà tí wọ́n jà títí ọlọ́run alẹ́kọ̀ọ́kọ́ sọ jáde pé kí tí nítorí ẹ̀kọ́ òun jà lélẹ̀ so ọlọ́run tó wá ní kí wọ́n tún gbọ́ ìró nínú ẹgbẹ́ kan náà gbogbo wọn wà wọ́n tún wá gbọ́rò ọkùnrin àtòbìnrin nínú táwọn ẹ̀sìn kiri tí wọ́n ń jà àṣírí padà wá tú pé ìyàwó náà padà sáà ṣeré pé torí nítorí ẹ bá àwọn jà lélẹ̀ tọ̀kún wá ṣètò pé ẹ̀kọ́ ra yìí ó ti wá ẹ̀ṣí ìwọ̀n síra wọn láti jọ náà tẹ́lẹ̀ yìí bá tẹ́lẹ̀ yìí kù tẹ́lẹ̀ yìí náà nìkẹ́rin wọn ò rí jà wọn ó ní wọn láyọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó sì jà torí ẹ̀ ti bí ọkọ mi ti ń dà ó ti ń pa àánú òun wulẹ̀ dá wa lálẹ́ fúnra rẹ̀ yẹn èyí tó burú jù ní gómìnà mi lè ṣe sí náà ẹlẹ́yà ọ̀rọ̀ o ọ̀gbọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ náà ní gánà mọ́ níyàwó mi sẹ́gbẹ́ àdánwò ni ọlọ́kọ̀ sọ wa bẹ́ẹ̀ o àwọn tá à ní wa agbára bẹ́ẹ̀ mọ́tò obìnrin bẹ́ẹ̀ àdánwò obìnrin bẹ́ẹ̀ kọ́ wa ní ibodè ní sátọ̀dì wọ́n ní ní sábà máa ń pa ìdúkọ́sì láàrin ọkùnrin àti obìnrin pé ọ̀pọ̀lọpọ̀ fúgàmù kàwé náà máa ń wo níjọ sátọ̀dì ìjọ máa ń discọ́sì kí ló bọ̀lẹ̀. máta ìṣù wọ́n ní tó táwọn discourse ń bẹ̀rẹ̀ so wọ́n sì ní ti ń láwọn pa àwọn míì tí wọ́n mọ̀ tó wà bẹ̀rẹ̀ torí ọlọ́wọ́ sọ wá bẹ̀ o wọ́n ṣàdó àyè tó bá ti wáyà owó tó dáa wọ́n ṣàdó àyè náà máa àdó ọba fún wọ́kọ̀ tó dáa wọ́n sì ní ọ̀nà kí ẹ̀ẹ́dẹ́jọ́ ṣe dájé níbi ara yín wá jẹ́ pé ẹ̀ẹ̀kan láàrin oṣù ni wọ́n máa ní ìdí ẹ̀ẹ̀kan láàrin oṣù náà ní kí kó wọn máa ní ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́rin òun náà ní kó wọn lọ sí torí pé ọlọ́run fún anábì náà lágbára ọlọ́run ṣe kéré ẹni tó ti di rẹ̀ tí ó ní lágbára yẹn kan láyé ìlú máa ń wá lágbára ọlọ́run fún anábì ẹni tó ṣe kéré tí ó ní ìwé ọ̀ máa ń wá anábì níyàwó mẹ́sàn-án yóò sì lọ lọ́dọ̀ àmẹ́sẹ̀ sàn lálẹ́ ẹjọ́ kan lálẹ́ ní òkè ṣe ní ó ti yọ tọ́nu gbogbo wọn ráàyè lálẹ́ ẹjọ́ kan láláì ní ìkápẹ́ méjì sóyè agbára ni wọ́n tọrọ awúrẹ́ o torí ká wá lé ọbẹ̀ ẹni sínú àlẹ́ mi ọbẹ̀ jọ àlẹ́ mi ọlọ́mọdé ò ṣe sí i ó ti yẹ kọ́ra wá níyàwó mẹ́rin wọ́n lè má dé agbára rẹ̀ wọ́n má dé wá sí sí náà káwọn òbí náà máa ẹ̀ ọ̀gbọ́ aláàjì wọ́n tọrọ orú ẹ̀ wá wà lẹ́kọ̀ọ́ oníbẹ̀rẹ̀ bí ní gbogbo wípé oyún tó bá ti tó oṣù mẹ́rin kó tó bàjẹ́ wípé. wọ́n ní irú ẹni tí ó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ tó wọ́n sọ àmọ́ wọ́n ní ṣé irú ọmọ bẹ́ẹ̀ ṣé wọ́n jù sọ lórúkọ ni àbí kí n bá ṣe sí. kò sí kankan àwọn akọni pé omi ọmọ ẹ̀rí tí ọ̀sán pé ó tó wá tó sì yẹn ni ọmọ bẹ́ẹ̀ aṣọ lóko omi ọmọ ẹ̀rí èyí tá a bá bóyá jọta àbí ó ti bóyá jọ kejì rẹ̀ irú yẹn ni wọ́n pé a lè sọ olókọ̀ táwọn fẹ́ sọ olókọ̀ sọ́díyé ó dáwọn bá mi là lè pa súnà rẹ̀ wọ́n ní kò sí tó burú àwọn mílù rẹ̀ àmọ́ ó gbáyé wa ó miscarriage oṣù lẹ́yìn oṣù mẹ́rin àmì ọ̀mọ́ so tó bá wájá kọ́ ìrìn bá wà fún lóòótọ́ èyí tó ti ṣe lọ yẹn ti lọ́nu kó tẹ̀lé pé tó súnmọ́ ní bí kẹ́yọ̀ wà sólọ́nà rẹ̀.

èyí tí ó jẹ́ sí pé ní ọkùnrin àtòbìnrin lè jẹ́ nígbà tó fún ọ̀rọ̀ yọ ọkùnrin àbí obìnrin ni àmọ́ èmi ọmọ àbí tó sọ ó lè lọ́jọ́ sí pé ní àwọn apá kan òtí níta lè sọ ni pé kẹ́rì mú wa òun ni pé irú ọmọ bẹ́ẹ̀ ni a lè kírun sí i la òtí yẹn ní sìnkẹ́ yìí mú yẹn wá ẹbí sọ yìí káwé kásìkẹ́ni ká kírun sí i la ṣùgbọ́n náà bá sọ́run fẹ́ bèrè pé jẹ́ ó lè bá ta àwẹ̀ bóyá irú àwẹ̀ àbọ̀dá èèyàn ń gbà lọ lọ́wọ́ kó wa kú bí iṣẹ́ tó bá kú yẹn tòtò nígbà tábà yẹn ṣe wá sí ẹ̀ ó ní àwọn afá àbúkọ̀ máa ń béèrè tó kú bá kú tẹ̀ fún àbèrè kó wọn ti béèrè wọ́n kàn máa ń béèrè pé iṣẹ́ òkú jẹ owó wọ́n bèrè kú bóyá ó di àwẹ̀ ikọ̀ sáwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ bá gba àwẹ̀ yẹn so ọ̀rọ̀ yẹn ó lórí lójú máa ní ìwẹ̀ tó máa bèrè bóyá súnmọ́ àbí súnmọ́ ìyẹn lákọ̀ọ́kọ́ ẹ̀kẹ́ jínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ tí mo gbọ́ ìgbà yẹn sẹ́ wọ́n ní gbọ́dọ̀ máa ń tẹ́tẹ́ nípa lọ bí ní ọmọ kọlà ìrọ̀tẹ́ yìí sọ ní ìyàwó mẹ́sàn-án ìrẹ́bí máa ń ó níyàwó mọ́kànlá yìí kì í ṣe pé mọ́kànlá kọ̀díjà bẹnu mọ́kànlá ó dẹ̀ ti kú mo pé so nínú àwọn tí wọ́n bá tọ́ka àwọn mọ́kànlá náà ni àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ present wọ́n present lásìkò kan náà mẹ́sàn-án yẹn kọ́dà mẹ́jọ gan-an ní sábà ṣe kẹ́ni ní sábà máa ń ní àsìkò kan náà ìkan padà ṣe ọ̀padà yọ̀ǹda ọjọ́ rẹ̀ fún àìsà àmúgbà tí ó ti yọ̀ǹda ọjọ́ rẹ̀ pẹ́lẹ̀ kanáà ní ìdílé ni tó ti yé so tàwa kàkà ogun wọn lẹ́wọ̀n jẹ́bi kẹ́ni wọ́n kàn ó tún fẹ́ fẹ́ sí i gan ọlọ́run sì kẹ́ni ọlọ́run kádà ó ti yé ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ẹgbẹ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún bẹ́ẹ̀ so ó sì ní àwọn èdè tó pàtàkì ọlọ́run ti ṣe kẹ́lẹ́ lórí yorùbá rẹ̀ fún adúlù gbogbo ṣẹ́ẹ̀sì tó ṣe ọlọ́run bá fi yíwọn náà ṣe fẹ́ fílà àwọn kò tí ì ṣe ẹ kọ́ ìgbé lára ìgbàna ayé ni ànábì ọ̀sá àlọ́ lọ ewé pa bẹ́ẹ̀ ni àyọ̀ ẹ̀kọ́ ọlọ́run bá ṣe yíwọn náà kókó fi ní tó yẹ kó kọ̀ fi ṣe orin kan fún ọ náà kò tí ì pọ̀ jù lóbìnrin tó tóbìnrin bá lòun mọ rẹ̀ náà nẹ́bí ó ti ó ti dìyàwó rẹ̀ náà ó ti di kí ni ó ti dìyàwó àgbẹ̀rẹ̀ náà ó lọ ta náà ìgbéra ọkọ ká lè gbàwẹ̀ fún òkú tó bá kú tó bá ti rọ̀rọ̀ náà ẹnu àwọn kó kò lérí ọ tí wọ́n máa mú wa orí pé àdébísọ̀ bá dára wípé máa mẹ́ta wà ní ìsìyà ẹni tó bá kú tí ó sì láàwẹ̀ lérí tó fẹ́ gbà sọ́ọ̀mà àyẹ̀wò wà léyìí ẹni tó bá jẹ́ àwọn aládélé rẹ̀ wọ́n sì kẹ́yìn wọ́n gbàwẹ̀. àwọn olùmọ̀ká sọ pé àwẹ̀ tó bá jáwẹ̀ lérí ni tó bá jẹ́ kí ni àwẹ̀ lérí àwọn kan sì tún sí pé àwẹ̀ tó bá jẹ́ òrìn náà sòrìyé sọ pé àwọn tó bá jọ̀rọ̀ yẹn ní tí ọ̀gá láǹfààní àti gbà tó sì bá a láyé ọwọ́ àjẹ́ ọyẹ kọ́kọ́ alẹ́ ìgbà tí ọ̀wọ́ á gbà so wọ́n bá a gbà. ó yàtọ̀ tó kù tó kú bí ọ̀gá dàgbọ̀ tó parí ibi tó bá rẹ̀ náà ni ó kú sí sòyẹ́ yàtọ̀ ní ọjà ọ̀yẹn. ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ pé ẹ̀yẹn ọ̀nà náà ló kú so tí àwọn èèyàn sì wà lọ́rùn rẹ̀ kọ́ fẹ́ẹ́ gbà padà wá lálàáfíà irú yẹn ni wọ́n fà máa ń lọ olùkóyè sọ̀rọ̀ lọ́wọ́ fún ara wọn. náà oníbèrè ìbéèrè ó ní ẹni tó fẹ́ ṣe nípa tó wá ní presto irú aṣọ báyìí ní ẹ̀wọ̀ ẹ̀rọ aṣọ báyìí ẹ̀wọ̀ pé kí ni islam sọ nípa ọdún kan dress code tí wọ́n máa wọ̀ ní òde tó ní kaba ìní ẹ̀wọ̀ wa kò lẹ́sẹ̀ pẹ̀lú pé ọkàn sọ pé tí mo fẹ́ kẹ́ wọ̀ ní green green la fẹ́ kárí jọ́nà lọ blue blue la fẹ́ kárí ó sì wọ̀ sọ pé white white bó sì wọ́n lọ lókè ní red red láfẹ́ káwọn ìrànwọ́ títí kálukú bá nílé náà lókè ní náwó wa ó lọ ní rẹ́sì red oní ìlànà red oní gíní red oní polo red oríṣiríṣi àtọ́rí ìjáàbù so ntọ́sọ àmọ́ kọ̀dà kọ̀dà tó kò sí tó èwo ní kọ́ ẹ̀jẹ̀ fọ́n pé irú kéré kan ní wọ́n wá síbi òde rẹ̀ àwọn owó lọ́dá yìí rẹ̀ àwọn owó lọ́dá rẹ̀ ìpìlẹ̀ ni pé kìí sàwọn ẹni rẹ̀ rẹ̀ àwọn ẹni ló sì yẹ ká máa jọ sì dáa ká má ju àwọn ẹni wú nípa mẹ́bi lẹ́ni tó bá kọ́ sí àwọn ìjọ kan ó ṣe kí ni ó dà ká má jọ wọn. lóòótọ́ a lè ní kò lẹ́sẹ̀ nu àmọ́ bí ìgbà tí à ń la kan bọ àwọn èèyàn lọ́rùn bí ìwà tó jẹ́ ni ẹlòmíín náà ní tán fẹ́ lọ àwọn mẹ́wàá náà fẹ́ lọ ọba jáde tá a rí pé ìyẹn bíi mẹ́jọ náà wọ́n ṣe kí ni wọ́n wọ̀ sọ tí wọ́n ń lọ green green lọ. wọ́n lè má jẹ́ pé onílẹ̀sì lè wá bẹ̀ ọ́ ní gíní lè wá bẹ̀ ọ́ ní àkàrà lè wá bẹ̀ ọ́ àbúrò àti gbogbo ìkíni. so kò sí àbí ṣùgbọ́n ìbànújẹ́ tó ń ṣe kíni yóò fẹ́ mú yóò fẹ́ mú so yóò fẹ́ rí rẹ̀ bákan wọ́n dẹ̀ jọ ń lọ papọ̀ ni. so torí ẹ̀ mọ ẹlòmíì wá ní yọ akọ́sà rẹ̀ òun náà òkè èmi náà sábà wọ̀ kan torí ẹ̀ ni pé kò dáa fún mùsùlùmí kó tó bá fẹ́ sí ìyàwó kó wá gbé ìyẹn kalẹ̀ so ìyẹn wá kúyẹ́ díẹ̀ sí àwọn tí wọ́n mú aṣọ àbí wọ́n mú gèlè àbí wọ́n mú fìlà àwọn yẹn ló le jù àwọn yẹn ó ní ẹsẹ̀ nínú ìpìlẹ̀ rẹ̀ kọ́lọ́ lẹ́sẹ̀ níta padà kó sí lọ́sẹ̀ kí ni ló di ẹ̀ṣẹ̀ náà lọ́wọ́ torí ẹ̀ àti wọn sálàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa so a nípa síbẹ̀ pẹ̀lú wọn lọ kàn án. ní agbọn ti oúnjẹ òkú ní ìjẹ àtúwì pé àtìmọ́lẹ̀ wá pé ìjọ mẹ́ta ìjọ mẹ́ta gẹ́gẹ́ bí ẹ̀dùn ṣàlàyé a ní a lọ sí bí ìlú òkè àwọn afẹ́lọ kí àwọn ìgbà ẹgbẹ́ gbogbo wọ́n wá fi oúnjẹ ṣe wá lálejò ǹjẹ́ oúnjẹ bẹ́ẹ̀ a lè jẹ́ àdébà o. àwọn ọmọ wo ní ṣe mítìrì lẹ́yìn ẹ tún wọn ká. Ah, wàhálà kọ́ bẹ̀rẹ̀ tàbí. fẹ́ lọ kí èèyàn ta àgbégbà tí wọ́n wà papọ̀ ni kò sí tó burú kí á wò pé àsùnká lè rí papọ̀ ní kábílà pàmì àti sálámà sí lẹ́ẹ̀kan náà òfin dà àmọ́ tó bá jẹ́ pé ìjọ yẹn náà fi jọ́ mẹ́ta sí ìjọ yẹn náà fi jọ́ mẹ́jọ sí ẹ yọ àǹfààní pé wọ́n wà papọ̀ yẹn yọ dànù àǹfààní yẹn ti kéré sí aburú tí ó ti bẹ̀ jáde. ẹ lọ lọ́jọ́ tẹ ẹ bá rí i pé kò ní jẹ́ ọjọ́ yìí nínú àwọn mẹ́wàá ẹ̀ẹ́kẹ́ kíkẹ́ mọ̀mọ́ òkú yẹn ẹlẹ́yọ̀ká méje nù wọn kí ẹ̀yọ̀ká méjì yẹn máa ń tẹ́ báwọn lókùn bẹ̀rẹ̀ sí kí ẹ̀wà ó tó yín bẹ́ẹ̀ kó ṣe lérò náà ẹ̀fẹ́ bá gbogbo wọn náà ní lè fún bá wọn náà jọ yẹn náà wọ́n ní àwọn mẹ́ta ti jáde nínú wọn bóyá ìdìbò tán sáré lọ ra ìdìbò wa àbí ìgbàgbọ́ sẹlẹ̀ síta nù wọn ẹ̀kú lè wọ́n gbà wọn náà. bọ́lá bá sì fẹ́ mọ́tò yìí lè jẹ́ pọ́ lójú ọ̀nà ó jẹ́ pé ẹrù pẹ́ wọlé láago méjì ọ̀sán ni aago mẹ́tọ̀ òwúlẹ̀ tó wọlé. sẹ́ẹ̀ pé kò lè dáa tó òun ti bẹ́ẹ̀ sí láwọn ẹ̀ náà ó kí wọ́n bẹ́ẹ̀ padà bá ẹ̀rẹ̀ kàbí sọ́jọ́ mi. tó káwá ní pé ẹ̀ pílánì ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló ká dára bẹ́ẹ̀ ẹ̀ wá dé bẹ́ẹ̀ wọ́n wá oúnjẹ tí wọ́n ṣe fún sàárà òkú òun náà ẹ wò wá bẹ̀ yẹn dandan ni pé ẹ lò kíni ẹ lò wò jẹ yín ẹ má jẹ kẹ kẹ ẹ sì àwọn òṣèlú sọ pé àwọn oúnjẹ ṣe yín oúnjẹ òkú lọ́sọ̀ kíni fún mi nítorí ìrújú ra búkà lọwọ. tí ẹ bá ti dé ibẹ̀ ẹ̀kọ́ síbi tẹ́ bá gbéyé sí ẹ mọ́jọ kó sójú aago ẹ̀sìn gbúgan lórí káàmọ̀ títí wà káàmì nira sí wà ẹ̀yẹ kẹsẹ̀ rà lọ́wọ́ kẹsẹ̀ kẹni kẹjẹ pẹ̀lú àníyàn tó da ẹ̀sùn gbalada lẹ́yìn dáadáa tó bá ajá sí pé ní kọ̀kọ́ sọ́jọ́ mẹ́jọ kọ̀kọ́ sọ́jọ́ mẹ́ta ọjọ́ lásán lọ́kọ́ sí tí wọ́n bá wá sàdédé tí eyín ńlá lè tò yẹn kìí ṣe wọ́n dáná òkú kò tí ì bẹ̀rẹ̀ sí ní wọn dáná kò lè dàbí irú lọrin ojoojúmọ́ làwọn dáná o òtàwọn mí àwọn náà ti ń gbọ́ ní sọ ti di pé ń bá wọn lówó lọ ọjọ́ kẹta ọjọ́ kẹjọ lọ̀pọ̀lọpọ̀ wọn ti gé ni wọ́n lè fẹ́ dáná láwọn ọjọ́ bíbọ̀ wọn dáná díẹ̀ díẹ̀ ìrọ̀ ti di pé ń gbọ́ níbi tẹ̀sí ni mò ń sọ ọ́ ìgbà tí wọn ò tí ì da àmà tí wọn ò lajú ọlẹ́ni ká ní wọn ò lajú so bẹ́ẹ̀ dẹ̀ yẹn tó bá ti tí ẹ̀yẹ kó ṣe náà kò gbọ́n náà gbà kí ẹ lọ náwó sóko wọ́n rò kọ́ láàárọ̀ wọ́n ṣe àmàlà ní ọ̀sán ó ti wọ́n jẹ́ ẹni tẹ́ ń ṣe lálẹ́ àmàlà tó bá ṣe lọ́sàn-án náà ni wọ́n jẹ́ lálẹ́ àmàlà àwọn láàárọ̀ ṣe kẹ́lẹ́ owó rògbò owó dé kára ó lọ́sàn-án ebi òní pọ́ tó wá gbé lókè gbà náà àwọn alálé olóko yóò máa ya wá so ó ti lo jẹ àárọ̀ rẹ ó sì ní tọ̀sán tó jẹ ní kọ́rọ̀ ó tún bí ìlọlé àwọn kan ti wá máa tí wọ́n ń ṣe wọ́n lọ náà lọ tẹ̀lé bẹ̀ ni ìjọ mẹ́jọ ó fi tó ẹ̀mọ̀ rí wọn bẹ́ẹ̀ àwọn nísìn wọn ti ń dọ́gbọ́n sí i wọn ò ní gbé òkú kan náà àwọn bá tẹ̀fẹ́ dáná kọjọ́ mẹ́jọ tó tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún gan ni wọ́n ń lò wọ́n bá fẹ́ dáná owó jẹ́ ó dọwọ́ ó kò ní sójú àárọ̀ ọwọ́ ọ̀sán wọ́n sì ń dáná ẹ̀ náà wáyé yẹn náà ni ó ti tán ẹ̀ tó bá dé sàrà wáyé kan ó di ọjọ́ kẹjọ kó ni kó tó dáa lẹ́yìn àwọn mi sì níjọ́ kẹjọ lásán wọ́n sì. tí ìbá wa ṣe irú bẹ̀rẹ̀ lẹ bá lọ ká níbi tó ṣe pé ẹ̀ka náà máa ń ṣe tí ọ̀wá sì péjọ mẹ́jọ tí wọ́n á sàdédé dáná fún yín páwọn mi ṣe ń lálejò. so àwọn náà ò ní láníyàn ojú òkú gbà wọn ẹ̀lẹ́ tí wọ́n àlejò yẹn. ó ti yé ẹ̀lẹ́ tí wọ́n àlejò yẹn ẹ̀ ń kílẹ̀ nípa pé àníyàn ojú kọ́ ni wọ́n ti pín àníyàn àlejò mo rò pé ọlọ́ọ̀ọ́ ẹgbẹ́ ìfẹ́ ìfẹ́ ẹgbẹ́ ìkan tó ti dáhùn méjì. Thank you eléyìí ò sí ìdàmẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́sì ẹnu òkò lórí èyí tó lórí àwọn kan lápò nítorí pàjù làábí pa àwọn kan ní àfún mímọ̀ lò nítorí pé àwọn ẹlẹ́rìn rẹ̀ pọ̀ kẹrùn sì pọ̀ yẹn dandan lágbà lérò jù lọ́dọ̀ tí wọn. so èyí tí wọn náà bá rí kọ́tẹ̀ fẹ̀sùn àtàwọn mìkan mìkan fi kún ọ̀rọ̀ tó ti yé ní so èyí tí kálukú náà bá rí pé ó tẹ̀sùn náà ni ó so kò ní kí ẹsẹ̀ tẹ̀yẹ̀ máa fà rárá. so agbola náà lè pa ní òótọ́ so bẹ́ẹ̀ islam fẹ́ ká hẹ́rẹ̀ káwọn mùsùlùmí rẹ̀ rẹ̀ jẹ dáadáa nígbà yìí ní ẹ̀rọ torí ẹ̀pẹ̀ tó lẹ́nu lára náà wọn àkà níyẹn ló sì kẹ́nu òun ló ṣèjú wọn torí ẹ̀ kò síjà mẹ́ nítorí wọ́n pé àpákàlùkù lọ́rùn ni ó máa fi sọ̀rọ̀ òbí yóò ṣe owó ra màálù náà yóò ṣe kẹ́nu yóò sára kó ó sì kọ́ náà lọ́wọ́ ara náà ọ̀pọ̀ àlẹ́yà náà ọlọ́run gbọ́dọ̀ fọ́ọ̀sì. Number three, number four. Ẹ̀bí rẹ̀ gbọ́dọ̀ obìnrin. so oníbẹ̀rẹ̀ bí ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ bá máa ọmọ yín mára ariwo wọn dé ìbàdí díẹ̀ díẹ̀. wọ́n ní kí ni islam sọ nípa oríkì àṣàkẹ́ òkò ọmọ ọmọ ọmọ ọlọ́ta ọmọ ọlọ́ta àṣàkẹ́ àṣàkẹ́ òkò ọmọ ọlọ́ta oríkì bẹ́ẹ̀ ní islam bí ọmọ tí mo àṣàkí ọ̀gbọ̀ àmọ́ àṣàkẹ́ ọ̀dà tó tọmọ yẹn pé àmọ́ àṣàkí ọ̀gbọ̀ ni ọmọ tí mo ní. àwọn oríkì tó bá dà tí ò burú kò sí tó burú láti jẹ. àyíkẹ́ àlàkẹ́ àṣàkẹ́ àbíkẹ́ àyọkẹ́ mọ̀rẹ́nikẹ́ mọ̀rọ́lákẹ́ fún mi kẹ́ obìnrin lọ́mọ anigẹ́ni kẹ́ kẹ́ kẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. àwọn ọkùnrin náà sì ní àwọn náà ní tiwa àyìndé àkàndé títún ni àrẹ̀mú àlàmú àlàdé gbogbo wọn ni dé so ìyẹn náà burú àwọn ọkùnrin jẹ tí wọn fi ẹ̀yà pa lọ àlàwo àbí àkànmú àjò àyìnlá sọtìyẹ ìṣọ̀lá gbogbo ẹ lọ àkàndá ọkọ̀ bẹ̀ tó kò sí tó burú bẹ̀. èyí tó lè gbóró ẹ bá àwọn ọmọ yẹn lọ́wọ́ èyí tó lè gbóró òun lèyí tó bá ní ti ẹ̀bọ nínú oògùn yẹn ní. pè mí òrìṣà bò mí láti máa gbogbo so ogun sáyà ogun délé ogun déjì ogun lánà gbogbo ẹ báwọn gbogbo àwọn ogun ogun ọlọ́run ló ụkọ bụrụ gwunu ụ ahịhe dee akụna a onwe ozie nwoke ụ ẹni ẹni ó fi burúkú bẹ̀ lọ. àwọn arákùnrin dùn náà aṣọ àlejòjò bí ẹni tí òróbìnrin rí so ó kì burúkú nù irú àwọn yìí wọn dá ó ti yé táwọn ẹ̀pẹ́. ka alukurani dá wọn lẹ́kọ̀ọ́ àríṣe kọ́ńdúkọ́ńdú ní ògbóró ẹ̀pẹ́ oníkurani ní ògbóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ ìwọ tó wá jẹ́ pé ó kì í ó kì í ẹ gbọ́ ni má jẹ́ wọn fi kì ọmọ o wọ́n jẹ́ wọn ṣe kí ni ó kì í pa má jẹ́ wọn fi kì ọmọ o ọ̀yàn ọ̀gá àwọn tó bá jókè tó bá dáa ni kò sí tí obìnrin bẹ́ẹ̀ tó kọ́ lọ́tàlá náà. wọ́n ní ẹni tó bá wẹ òkú irú ìmọ̀ra àwọn ni yóò ṣe. kò ní mara kan pàtó tí ó ṣe àmọ́ tó bá lọ wẹ̀ náà kò sábòrò bẹ́ẹ̀. ó ti yé ẹ̀rí kan mẹ́ta tó pé tó bá gbé òkú ọlọ́run ẹ̀ bá wẹ òkú ọwẹ́ ẹ̀ bá sì gbé tó ti gé ni ọlọ ọlọ sàlùwàlá àmọ́ àwọn apá àsọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n sí ọ̀rọ̀ yẹn níbẹ̀ àwọn tó bá wẹ̀ náà kò sí àbúrú tó ti yẹ òkúrò kì í ṣe ẹ̀gbẹ́ o òkúrò ti kẹ́ ni. Now, wọ́n ti ṣe ìmúra kan bẹ fún ìmúra sílẹ̀ tàbí ìpàdé náà kan bẹ fún omi. ìwé ìgbẹ̀rẹ̀ ìbéèrè wa náà wọ́n ní ṣé sẹ́rímọ́nì kan ń bẹ tí obìnrin tó fẹ́ lò ní kọ́ọ̀pù tí ó ṣe síwájú kó tó lò ní kọ́ọ̀pù. lára bíbí àtọ́wà láwùjọ wa òun ni pé àá máa ṣe sẹ́rímọ́nì àwọn èèyàn máa ṣiṣẹ́ lórí ìwà gẹ́gẹ́ ọbẹ̀ lókè ọbẹ̀ lórí kọ́ọ̀bù àwọn tí wọ́n wá dáálẹ̀ àwọn lẹ àwọn bàbá oníláwà ní àwọn tí wọ́n pè é. bàbá ńláwà ní. àwọn àpò oníláwà ní àwọn ládáálẹ̀ àwọn náà ń ṣe wọ́n gbé jẹ́ ìbáàbà bo ọmọ wọ́n wá ṣe ayẹyẹ rẹ̀ ní ọ̀tọ̀ ìgbà míì wọ́n dájọ́ sí i tó ti kọ́dà wọ́n tún máa ń lórí tó máa ń kọ ìmẹ́tọ́mọ̀. ìyẹn ti ẹ̀ dá lórí àmọ́ kọ́mọ̀jẹ̀ péjọ sẹ́rí wọ́n nìyẹn ni wọ́n ṣe kí ni torí pé kò dáa ká mọ sẹ́rímọ́nì rẹ̀ ó ní eré tá a gbéjẹ ní bàtà sí i orí náà ò tún rẹ̀ rò kẹ́rù mọ́ jẹ̀lí bàbá aṣọ rere jẹ̀lí bàbá aṣọ rere jẹ̀lí bàbá aṣọ rere. dáa olùdókòwò yẹn lè kí ni ó dáa ó sì yẹ àwọn obìnrin tí àwọn jẹ̀lì bábà ẹ̀yin ò ní rí ẹrù ní bá wọn o. ní òtúmọ̀ sí pé tí wàá tọkọ rẹ bá jọ ń lọ sí lọrin abẹ́ ń lọ̀rọ̀ ìlú òkè ń lọ kọ́ abẹ́ ń lọ bàdàn ẹ wá gbé ẹrù báàgì ńlá mẹ́ta lọ́wọ́ ọwọ́ adọ́kùnrin nìkan náà ni ó dì í pé wọ́n kú ti ní irú náà ò tún rẹ̀ rò kẹrùn mọ́. ẹ̀kọ́kùnrin yóò fún ọ nígbà wọn àjẹ́sí nítorí èmi kọ́ ayára àrùn àrùn tó ń lọ nínú rẹ̀ ṣé bá jẹ́ ẹ̀jẹ̀ méjì ní ọ̀gbìn náà wá àwọn akéèké gbogbo mẹ́lẹ̀ tó ń fẹ́ gbé sí ààrẹ tó rárá bá rù pé òun máa wọlé rárá bá bá wà ọ̀dà kí ó ní kọ́ bẹ́ẹ̀ mo rò pé ọ̀gbìn sórí ni o fáwọn àtijọ́ ní mo lè wọ́n aláwọ̀ mi ń pẹ́sì ìránù gbáà ni wọ́n ṣe kí mo pè é ìránù gbáà àwọn akùrẹ́sì náà gbà lọ́wọ́ wọn ẹ̀ fi pẹ́sì léwu ẹ̀ fi ṣe kéde ojú ayé náà wọ́n tó wá ní kéde ẹ̀ lé ojú gbogbo yẹn ó ti yọjú ìta o ó yọjú ìta tí kálukú ti ṣe sàárà ó ti sọjú ìṣàrà tó wà jù wáyé pé a ti gbé ọ̀sẹ̀ ní alọ́ọ́. ti ńlá bákùnrin ní gbé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ obìnrin ní àwọn gbé bẹ́ẹ̀ kò lè jọ́kùn wọ́n á gbé wọ̀ wọ́n láàárín àwọn obìnrin lọ́wọ́ wọn wọ́n lóbìnrin náà obìnrin náà ló gbé wọ̀ sódìé. obìnrin wa wò ẹ̀ sàmì fún wọn á tún máa rí ní obìnrin sọ̀rọ̀ àbí àmì ìrìn láyé ọlọ́run tẹ̀lé lò láyé láyé ó sì péré lálùsùn náà kí wá lọ fẹ́ kí àwọn obìnrin ajá ta ọ sọ nígbà tí wọ́n bá sọ pé láyé àwọn tóbi lọ́à ọlọ́mọdé pé wọn láì bẹ̀rẹ̀ mí nù obìnrin ń sinmi àmì ìṣẹ̀lẹ̀ àlùfáà àmì ìṣẹ̀lẹ̀ yóò níbi nínú ìyá yìí nígbà tó àwọn àdúrà fi jọ ìrìnà tó ti wá rí sí tó ti lówó lọ́wọ́ mọ́tò ọkọ rẹ̀ ní lọ́ńdà ó pléèdì jẹ́ náà àbójútà rí lè dàbí ojútà rí ẹ èyí tà rí sórí dàbí ìdarí ẹ àìmọye àgọ́ aláàbò ló ti dáhà lára ohun òní ohun pàdé òkòjú ẹ̀ ó ti yé iṣẹ́ tó ń ṣe ọ̀yàn máa béèrè pé tàbí ó bá ti ọlọ́run ti dáhà pé áà wọ́n bèèrè lálẹ́ nígbà wọ́n da àgbàtí ọ̀dà fún ìlà àyìn lè sí mú kọ̀dẹ̀ sí mú náà lọ sọ̀rọ̀. bọ̀ tó bá gbé máa ń bojú yọ̀mọ̀ sí mú lẹ́kọ̀ọ́ kan kò sí bó ti fẹ́ da àmọ̀ tó yọ̀mọ̀ sí kẹ́rin. kọ́dà àbótógbéyàwó sílé máa ń sí ìyàwó rẹ̀ ń gbà mí láàrin ìta nítorí pé bojú. ọ̀ gbọ́n tí mo sọ ọmọ sẹlẹ̀ ní o ààbò rẹ̀ bojú gẹ́gẹ́ láàrin ìta yóò sì ìyàwó rẹ̀ nígbà yóò ti máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lọ pé ẹ̀jẹ̀ àkúnmù ọ̀kọ́ lẹ̀ bá sọ̀rọ̀ àkúnmù ìbílẹ̀ náà àkúnmù òṣùpẹ̀. sọ ọlọ́run ti ń dá mẹ́wàá sòyìn ní káyà àwọn èèyàn ní màá lóbi méjèèjì tó àwọn máa ti ẹ̀rù ọwọ́ ata púpọ̀ ní bojú ó sì pọ̀ náà wọ́n ní nẹ́bà àwọn èdè lẹ́kùn yìí ẹ̀ níjọ́ ọdún tó wá débẹ̀ bá síjẹ́lẹ̀ báwọn ọdún sàárì ní èdè rẹ̀ gbogbo ó tẹ̀sí fẹ́ pa náà ní tí ìkọ́lé bá bẹ́ẹ̀ ní kọ́lé èyí tó lọ bá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ síjẹ́ lẹ́kùn yìí ó débẹ̀ ó rí mani lóòótọ́ àwọn òkú lọ́rọ̀ èèyàn láì orin ni o àǹfààní bẹ́ẹ̀ fún yín o wọ́n sì dàníyàn kó sí mọ́ ó ní sí mọ́ láyé ẹ ojú ẹ̀ ní wọn fresh ní wọn ní kéde ẹgbẹ́ ẹ̀gbọ́n tí mo sọ yìí obìnrin tí ò lo nìkan ojú rẹ̀ máa sá máa sá sẹ́nu bẹ́ẹ̀ èyí náà òun bí wọ́n ṣe máa ń da aṣọ fún ara yẹn àwọn ìsábà nídìí kan lo cream torí pé aṣọ ti kọ́ bá gbogbo ẹ̀ ìwẹ̀ ẹ̀ máa jọ lọ lẹ́yìn tó máa ń bojú rẹ̀ ṣe kí ni ẹ̀ máa jọ lọ. ó ti yé ojú ni wọ́n máa ṣá ìbẹ̀rẹ̀ tẹ̀ bojú tẹ̀ máa bojú yẹn kò mọ́ ṣá. torí ẹ nínú tí ìrànwọ́ tó fi ń ra ẹwà ni tí wọ́n lé kí ni o ní sí lọ́dọ̀ ọkọ rẹ̀ oníṣẹ́gẹ́ ni ọkàn máa ọkàn ẹ̀fà láàsì lábẹ́ òde ẹ̀fà láàsì tó bá ń gbọ́ ẹ̀fà láàsì obìnrin tó bá bójú ní jẹ́ ọlọ́wọ́ sí rọrùn fáwọn ìyàwó yìí ó lè fi tíjì yóò lè fi tíjì wọ́n kọ́ ní àwọn ẹ̀kọ́ bí wọn plé obìnrin tó bí wọn plé pilot obìnrin kọ́ọ̀bù sí kí ni obìnrin kan kò wá plane ó lè jẹ pé àná lọ wá plane ni o iṣẹ́ òyìn dáadáa obìnrin náà tó ń wá plane kiri láwọn ẹni kan kò tó ó lò àbọ̀yìn ẹ̀gẹ́ ìgbé tó ó ti yé nígbà pé ọmọ travel kiri ọkọ lò ní báàdùn àtọ̀sí yẹn bí wàá ti lọkọ náà ó ti yé lọ́mọ aṣojú ọkùnrin lọ́mọ ara káàkiri yóò máa travel láì ní mara yóò máa jẹ́ bí ọkùnrin nonsense. Bọ́sì àdé ìmọ̀ àparí bèrè wa náà bí làwọn náà sọ yìí. Ọkùnrin bá bèrè obìnrin náà bá bèrè náà bí làwọn sọ yìí. Ẹ̀gbìyànjú ẹ lọ nìkan. Àbí ẹ̀yin obìnrin lẹ́yìn àwọn nìkan obìnrin bèrè. Tọ́ ẹ bèrè. Ẹnìkan obìnrin náà bèrè àwọn tí wọ́n fẹ́ lò lè mọ́ kù ní ẹjọ́ wọn wọlé. Ìlú àgbọ̀ yìí o. Ó bá dìde tá a ṣe. Ẹ̀dá ẹ̀jọ̀ irú ìmánì wo ni ẹni a fi ń gbélé kọ̀ọ̀kọ̀? Ìmánì wo lẹ́nu ní ìmánì wo ló fi gbé lọ ìmánì wọlé fi lò já tí wọ́n lè yẹ wá débi nìkan kò sí tí ń ṣe ìlúgbésùn dẹ́rù òsì báyìí lọ ẹ gbọ́ ọlọ́run ní sí párísìkì ọlọ́run ní párísìkì ó ti yẹ ọlọ́run ní párísìkì ẹlòmíràn máa ń gbé àdé àdé sáà kan nìyẹn tó fẹ́ sẹ́ torí lè kọ́ọ̀bù ni wọn ò jó wọn kò sí oúnjẹ jẹ á torí lè kọ́ọ̀bù ni wọn gbà ó ti yé owó ìtẹ̀lé yìí tó sí júlẹ̀ tí wọn ò lórí ìdáàbòbá tí wọn ò sì rí yìí lórí ìdáàbòbá lẹ́gẹ́ ni wọn fi gbà ṣiṣẹ́ ìwọ lo kọ́dà kọ́mọ́dé ọ̀nà yìí lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ súnà ló kó lè dára súnà yìí wàá tiẹ̀ ní sùn ní tí náà ó lè máa gbalára ọlọ́run sì náà kún yóò agbára yóò pé o ìmọ̀lẹ̀ yóò dé bẹ́ẹ̀ o ọlá tó bí ọlọ́run bá ní sáà sẹ́ni ti ń bọ̀ káwọn obìnrin tó wọ́n ṣe kẹ́ni káwọn ojú wọn ti níbẹ̀ o. àti ẹni tí kò tí ì lọ́kọ̀ àtẹni tó ti lọ́kọ̀. Masha Allah, ọ̀nà tó ṣe bẹ́ẹ̀ fún Wọ́n lóbìnrin kan lò ní kọ́ọ̀pù, ó bíríṣì ní MIT, MIT, kò ọlá. Wọ́n lọ bíríṣì nínú yàrá ọkọ rẹ̀, àbí láàárín àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. ọ̀rọ̀ kìrìṣì níbẹ̀ wọ́n kìrìṣì nínú tẹ́lẹ̀ nọ́nsẹ́sì ní ṣe gbogbo gbogbo wọn rẹ̀ tọ́bá ní kọ́wà bí káwọn obìnrin bá wà kọ́wà kìrìṣì láàrin ó ti lọ́wọ́ tó wá sí